àti ẹ̀tọ́ ọmọnìyàn ó ń tẹ̀ síwájú lórílẹ̀‐èdè nàìjíríà kò sí tàbí ṣùgbọ́n ó pé ìmọ̀ òǹkà ìyẹn statistics ó fi yé wa ó pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀‐èdè yìí ló jẹ́ pé wọ́n gbàgbọ́ nínú ẹ̀sìn kan tàbí èkejì eléyìí tí a mọ̀ sí pé ókè agbọ́ ló ń gbọ́ bóyá mùsùlùmí ni ọ́ni àbí kìrìsìtẹ́nì ìmọ̀ òǹkà fi yé wa ó pé méjìdínláàádọ́ta yẹn forty eight percent àbí forty nine percent mùsùlùmí ń bẹ ní nàìjíríà bẹ́ẹ̀ náà ní bí forty eight percent àwọn kìrìsìtẹ́nì náà ń bẹ lórílẹ̀‐èdè nàìjíríà bẹ́ẹ̀ náà ni àwọn percentage yìí lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí la fẹ́ fàyọ ó ní wípé àgbàgbọ́ wípé àgbàgbọ́ nínú ọlọ́run tó sì jẹ́ pé ìwé mímọ́ méjèèjì àti bẹ́ẹ̀lì àti kùránì ni ló jẹ́ ká mọ̀ pé ọlọ́run yìí ọlọ́run òdodo ni ọba mímọ́ ni tó jẹ́ pé kò ní gbà kankan lọ́wọ́ wa àfi ohun tó bá mọ́ kí wàá lèmi àtẹ̀yìn ṣe ṣe ń tó mọ́ ni àbí tí ò mọ́ ṣùgbọ́n tá a fẹ́ fàyọ gangan tó jẹ́ kò mú òkun inú ọ̀rọ̀ yìí ni pé bá a ṣe ń jọ́sìn tó bá a ṣe ń ṣe ẹ̀sìn tó ní gbogbo wákàtí wákàtí tó yẹ pé wọ́n ń pèrun gbogbo wákàtí wákàtí là ń lọ fún ìjọsìn nílé ìjọsìn bẹ́ẹ̀ náà ni gbogbo Sunday àlùmọ́dé ilé ìjọsìn gbogbo Jímọ̀ àlùmọ́sí Allahu Akbar kí ló dé tó jẹ́ pé ìwà àjẹbánu ìwà àbàjẹ́ ó wá di tó jẹ́ pé ó mú àbùkù bá ètò òṣèlú àti ìdàgbàsókè orílẹ̀-èdè nàìjíríà ẹ má ṣì mí gbọ́ o ohun tá à ń sọ ni wípé pẹ̀lú gbogbo àwọn bá a ṣe ń jọ́sìn ìwàásù lójoojúmọ́ lọ́tún lọ́sì láàrin tí àwọn pásítọ̀ ń ṣe fún wa àwọn wòlíì àwọn àfáà kódà àwọn ẹlẹ́sìn àbáláyé náà àwọn náà máa ń sọ fún wa wípé ẹsẹ̀ fá o bóyá ó sọ fún wa pé ká máa ṣe dáadáa torí pé èjì ògbè tẹ́ ń wò yìí kì í gbèrè kì sí o ẹni tó bá ṣe dáadáa lè jí ògbè é gbè ẹ gbogbo àwọn nǹkan wọ̀nyí kí ló dé tó yẹ pé lórílẹ̀‐èdè tá a náà gbogbo ẹ̀ wá ṣapá kan jàmọ́ nípa wa ẹ já lọ sáwọn orílẹ̀‐èdè míì lágbàáyé ṣorílẹ̀-èdè China lè fẹ́ sọ ni àbí orílẹ̀-èdè India tó jẹ́ pé wọ́n ti dàgbà sí kódà orílẹ̀-èdè America àti United Kingdom ṣé bí àwọn náà ṣe ń ṣe ẹ̀sìn tó ṣé ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìdàgbàsókè wọn torí pé tàbá ń sọ̀rọ̀ àwọn orílẹ̀-èdè tó dàgbàsókè lágbàáyé a ò lè fọwọ́ rọ wọn sẹ́yìn Yínká hmm. Kẹ́ni pẹ̀lú gbogbo èyí a wò pé kí gangan lọ́nà àbáyọ ṣẹ́sìn yìí ṣé kò kọ́ wa mọ́ àbí ṣé àwa òun la ò gbọ́ ohun tí Ọlọ́run sọ ti orílẹ̀-èdè wa àbí ṣé àwa gangan ni à ń ṣe pé ó ya nǹkan tí mo bá ń sọ ni kó o máa ṣe o mm. má ṣe ohun tí mo bá ń ṣe èyí tó lóyìnbó ń pè ní do as I say don't do as I do mm, àbí mm, bó o ló ṣe á jẹ́ nítorí pé lọ́dọ̀ mi ń bìbà yìí mo mo mo wọ mo lọ ṣe àwọn àyẹ̀wò kan mo wá rí i pé ní ìlú Amẹ́ríkà ní US mo rí i pé gbogbo àwọn tó gbàgbọ́ yálà ní kìrìsìtẹ́nì ni o yálà ní mùsùlùmí ni o tá a bá kó gbogbo wọn pọ̀ wọ́n ní seventy four percent ni hmm, wọ́n hmm, hmm. ní nílùú Amẹ́ríkà nínú gbogbo èrò tó wà lù yẹn a dẹ̀ rí gbogbo mèremère mèremère in fact wọ́n ṣe wọ́n ṣe ohun tó da tó títí bẹ́ẹ̀ wọ́n pera wọn ní God's own country ìyẹn ni pé ìlú tí Ọlọ́run tí ó nífẹ̀ẹ́ Ọlọ́run ló lélẹ́yìí oh, àwọn tó dẹ̀ lọ èmi mi ò kọjá múrítàlá o ṣùgbọ́n àwọn tó ti lọ tó ti lọ wọ́n máa ń sọ ohun mèremère mèremère mèremère tó wà nílùú yẹn oríṣiríṣi tán ti ṣe tán ti fi jẹ́ kí ìlú ìlú wọn kí ó dàbí kó jẹ́ kó jẹ́ ìlú tó ti ní ìdàgbàsókè tí ó búyọ tí àwọn ìlú míì dẹ̀ ń jàǹfààní ẹ̀sìn yìí ni pé ká hùwà tó da tó tọ́. gbogbo ń tẹ́sìn pátápátá láti ẹ̀sìn àbáláyé ni ẹ̀sìn kìrìsìtẹ́nì ni ẹ̀sìn mùsùlùmí ni ohun tó sọ fún wa ni pé alákọ̀ọ́kọ́ nínú ni pé gba ọlọ́run rẹ gbọ́ gbọ́ ìsírẹ́lì olúwa ọlọ́run rẹ ọ̀kan ṣoṣo ni bíbélì sọ kùránì sọ wáìlá okùnmílá wáìdú láìlá ilá wàrà mọ́nì rọ̀yìn mi ó sọ ń bà nínú kùránì ẹlẹ́ẹ̀kejì fẹ́ràn ọmọnìkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ o tí nígbàgbọ́ àtayù ìbàlẹ̀ ayé àfìgbà tó bá fẹ́ràn ọmọnìkejì àtúmọ̀yù ìbìlẹ̀ náà sí bó o ṣe fẹ́ràn ara rẹ ohun tí àwọn ẹ̀sìn yìí sọ lélẹ́yìí bẹ́ẹ̀ náà ni bíbélì náà ṣe sọ nǹkan tó ń ṣẹlẹ̀ nísìnyí ó gbọ́dọ̀ fẹ́ràn ọmọ nìkan jẹ́ ṣáà fẹ́ràn ara wa lórílẹ̀‐èdè yìí nǹkan tó ń ṣẹlẹ̀ nísìnyí ni pé jẹ́ ń fẹ́ràn ara mi ná hmm. jẹ́ ń tiẹ̀ kọ́kọ́ ṣe tèmi ìmọ̀tara ẹni nìkan ìmọ̀tara ẹni nìkan kankan mm. wọn ò ronú wọn nǹkan tí ẹ ronú pé àwọn àwọn mẹ̀kúnnù máa jẹ àbí mm. mẹ̀kúnnù máa mu mm. àbí nǹkan kan wákọ wàá rí ẹlòmíì tó bá tí ọwọ́ ìjọba bá tẹ ẹlòmíì tó bá tẹ ó mọ̀ pé máa ń sọ pé sọ fún ẹ pé àwọn bílíọ̀nù bílíọ̀nù kan tó máa ń dẹ́rù bàyàn àwọn tó ń dẹ́rù bàyàn wàá máa wọ pé àtúnṣe títí títí títí títí nílùú yìí àtúnlọ eh. gbẹ ìwò. wọ́n pẹ̀lẹ́ wọ́n tún máa kówó sí mo rí fọ́nrán kan láìpẹ́ ìyá ọkùnrin kan lórílẹ̀‐èdè ẹ jẹ́ n fowókọ bò láṣìírí tó jẹ́ pé wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ní ẹ ó kó àwọn owó kan jẹ́ aṣòfin ni àwọn ó ṣe ìjọba làwọn fẹ́ mú mo sì rí àwọn àwọn olùṣọ́ àgùntàn kan àwọn pásítọ̀ kan wọ́n sì ní ó sì kúnlẹ̀ sáàrin wọn wọ́n ń lọ bí ogún wọ́n gbọ́wọ́lé lórí pé lá ní orúkọ bàbá àtọmọ wọ́n ní wọn ní rí mú ṣé àwọn nǹkan tí à ń fi àwọn iṣẹ́ olúwa ṣe ni nígbà tí ó bá jẹ́ pé tó máa kó owó ìdè ẹ̀yìn àwọn mọ́ṣáláṣí náà ló jẹ́ pé wọ́n mú owó wá àwọn ilé ìjọsìn náà ló jẹ́ pé wọ́n mú àwọn owó ìdọ̀tí lọ láti sọ pé ó dá o àwọn ń san ìdá mẹ́wàá nínú owó tí ò mọ́ kí ni àwọn tí àwọn bàbá wa nínú olúwa kí ni táwọn àfa àwọn ìmáàmù kí ni táwọn pásítọ̀ kí ni wọ́n ń ṣe ní wàásù fún wa àti pé kí ni wọ́n ń kọ̀ fún wa torí pé ọ̀tọ̀ ni kò ṣe wàásù fún yàn pé kó má jalè ọ̀tọ̀ ni kò jalè dé kò ní pé kí ló mú bọ̀. ẹ ṣùgbọ́n ńgbà míì náà a. tọ́lá gbé polájà ò jalè o ẹni tó gbà á lẹ̀ gangan ni bàráwò. nígbà míì náà àtúlè àtúlè bá àwọn olùṣọ́ àgùntàn wa wí. jáwo torí pé wọ́n ṣàtẹ̀lé ẹ débi iṣẹ́ wọ́n ṣàmọ̀ nǹkan tó ń ṣe hmm. ń biṣẹ́ àwọn ṣàkànṣe. ó sì ṣe kókó tán wádìí torí bí ọmọ rẹ ò bá ti gbàgbà fọ̀ tí ń káṣọ lọ wọn lò rójú olè ò mú fọ́nrán hmm. kan ẹ̀yìn wòlíì àgbà kan náà ló fi fọ́nrán yìí síta ńgbà kan ó ní ọmọ rẹ ò gbàgbà fọ̀ ó ń káṣọ lọ ẹ̀rọ ojú olè ẹ̀ ò mú o báwo ń gbà tọmọ rẹ o kò ṣe dry cleaner kò ṣe kílókọ rẹ kò taṣọ ó sì ń kaṣọ aláṣọ wálé ọ wàá béèrè lọ́wọ́ ẹ̀ pé wá ibo lo ti rí ó tọ́ fún olùṣọ́ àgùntàn má gbàgbé o pé adaranjẹ ní gbogbo wa wọn ó bi wá léèrè o pé hmm. báwo la ṣe daranjẹ ẹni tó ní ta ni ó fún ẹ ní ten billion naira ta ni ó fún ẹ one billion naira fún ìdá mẹ́wàá àbí nǹkan ó gbọ́dọ̀ wo pé irú iṣẹ́ wo lèyìn ó ṣe lórílẹ̀‐èdè yìí tí ó wà kórú ẹ̀ fún ọ. owó tán tiẹ̀ máa ń pè nílé ìjọsìn wa lẹ́nujọ́ mẹ́ta yìí yìí ó tó bàyàn lẹ́rù ó tó hmm. gbẹ̀mí sókè ó tó gbẹ̀ ẹni tí ò tiẹ̀ ní rárá ó tó mú lọ ronú àròjinlẹ̀ hmm. kó lọ àròkàn hmm. tó bá délé pé àṣẹ́mi náà ṣọ́lọ́run ò dá mi dáadáa. àròkàn sì ní í fẹ́ kún àsun ìdá wa torí olóríṣiríṣi ló pẹ̀ka sí bàbá pàápàá jùlọ torí mo fẹ́ mú un lọ sí inú ilé ìjọsìn yẹn gangan ká mọ̀ tàn ara wa torí tá a bá sá kúrò níbi òdodo ńlá ò sọ pé kò sí ẹ̀bi púpọ̀ nílé ìjọsìn ní mọ́ṣáláṣí ni o hmm. ní ṣọ́ọ̀ṣì wa ni o hmm. torí pé tá a bá wo àwọn tí wọ́n ti ń gbéṣe nígbà ó bá dé ṣọ́ọ̀ṣì tó yẹ pé eh, eh, mọ́ṣáláṣí àwọn tí ó lówó lẹ́nìkan wá tò lọ́wọ́ iwájú ẹ tún fàgálẹ̀dè wọ́n reserve reserve seat fún wọn tó sì jẹ́ pé gbogbo apátápátá níwájú ọlọ́run ẹyọ kan ṣoṣo ni wá ẹnìkan kan ò ju ẹnìkan lọ ohun tí ọlọ́run dẹ̀ sọ bí òwe àwọn bàbá ọmọnìmọ̀nìmọ̀nìmọ̀nìmọ̀nì wọ́n ní pé torí tálákà lọ́lọ́run fi dá olówó hmm. ìyẹn ni pé bàbá fún ọ ìwọ fún àwọn tó wà lágbègbè rẹ gbogbo àwọn nǹkan wọ̀nyí ni ó mú ìwà àjẹbánu ìwà olè ìjàǹdùkú ni ó mú dínkù láwùjọ gbà tí wọn bá rí i pé ó dá ìwọ nìkan ní gbogbo èèyàn ń ṣe ránkàdédè fún sàdánkátà rẹ wọn wàá pé sẹnu ọ̀nà lè rẹ wọn mọ̀ tọrọ owó ó wá ń fún wọn lẹ́jà òkò ọmọ ṣe ń pa. ìyẹn kan ẹ̀kan àwa gan àwọn ará àwa gan aráàlú ó yẹ ká ṣàkíyèsí ọ̀rọ̀ tí ọ̀túnba mi sọ yìí hmm. ìyẹn ni pé èmi ń sìn tí mo jẹ́ atọ́kùn ní Orísun tó bá hmm. dọ̀la mo bá di honourable tí mo wọnú tí mo di senator tí mo hmm, hmm, lọ. senator Yínká Kẹ́ni ọ̀kàrí bẹ́ẹ̀ ni mo kúkú ń jẹ́ mo ń jẹ́ tí mo di senator ìyẹn ni ọ̀túnba mi máa wá bá mi pé ah Yínká ó ti di senator báyìí o kí ló ṣé àwo ló máa ṣé àmì bẹ́ẹ̀ ni owó àwọn boys dà owó àwọn boys dà ó yẹ kí kó máa gbọ́n sí wa lára bàbá tẹ̀ mí mọ́lẹ̀ kí n kọjá bẹ́ẹ̀ ni hmm. ó tiẹ̀ máa pé ó yá máa bẹ̀rẹ̀ sí máa gbé kọ́ńtrátì jáde àwọn àti ẹ̀tí wá gbé kọ́ńtrátì jáde kọ́ ni nǹkan tó bàjẹ́ ń bẹ̀ àti wá gbé kọ́ńtrátì jáde ká ní pé iye náírà mẹ́wàá ló yẹ ká fi ṣe kọ́ńtrátì yẹn ká wá ní ọgọ́rùn-ún náírà la máa fi hmm. ṣe kó wá ká tiẹ̀ tí wá gbọ́ ọgọ́rùn-ún náírà yẹn ká má wàá fi ṣe nǹkan kan hmm. ọ̀rọ̀ yìí a sì ń ba lọ a sì ń sọ lọ ọ̀rọ̀ ètò ẹ̀sìn àti bá a ṣe ń ṣèjọba bàbá wa nílùú nàìjíríà yìí ṣé ẹ̀sìn ni àgbà tó ni àbí a jẹ́ kí kò sí ìdàpọ̀ nínú ẹ̀sìn àti ètò ìjọba ẹ jẹ́ ká dókè lọ́hùn tá a bá padà dé èmi àti ọ̀túnba mi a sì wà nílé agodo à ń bọ̀ ẹ má lọ síbi kankan.